إله إلا الله ọba tuntun ọlọ́run ìgbẹ́ ìlà ìlà ọlọ́run ọba tuntun ọlọ́run ìgbẹ́ ìròyìn bá wà ń tẹ̀lé ọ̀tá ẹ̀rọ. فلي إبني معنا وعلى أرنا لبعاربني إبني معنا Àtùmọ́lé tẹ́ ààrẹ bọ́ ní èdè orí bá wà àtẹ́ ọkọ̀ orí ní ẹ̀tẹ́ òun tẹ́ ààrẹ bọ́ ní

ذوقوا عذاب الهين فوق عذاب الهين àti ó fèrò ń bè nígbà tí ààrẹ bí ààrẹ ẹ̀rọ وبه نستعين إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمد عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن سلك نهجه إلى يوم الدين adúpẹ́ fún ọlọ́run ọba tí ọpẹ́ yẹ ọba tọ́sà náà wá wá ní mùsùlùmí òdodo nígbà fi pé oríṣiríṣi nǹkan lọ́lọ́mọ dáwò ní ayé àwọn èèyàn ká ń bẹ láyé àwọn náà ń ní mùsùlùmí fún bí mùsùlùmí pé ní ìṣẹ́ mùsùlùmí ó dá ọ̀pọ̀lọpọ̀ wọn lè náà lè máa gbé wọn a lè nínú wọn tó pé inú Ramadan àwọn ẹjọ́ wọn gbà àwẹ̀ Ramadan àmọ́ tó ti bẹ́ẹ̀ wọn sí Islam ọlọ́run àdúgbẹ́dọ̀ ló wọ́n bákan àbí ọlá fún àwọn

Ọlá tó lè ọlọ́run, ọlá tó lọ́wọ́ rẹ̀, ìṣẹ̀dá ìdílà. Àmìnà àmìnà. Bákan náà, ọlọ́pàá bàbá aláìkùnlẹ̀ àmìnà, ọlọ́pàá àwọn adúgbọ́lọ́rọ̀ ọlọ́run ọba ní bẹ̀rẹ̀ rọ̀mọ̀dá ìdí rọrùn tí wọ́n bá wá bá lọ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ilẹ̀ bá kúrò ala, òǹkà òfìsí méje aláàpá méje ilẹ̀ bá kúrò ní yàmá lẹ́mà aláàbẹ̀rẹ̀ náà nù kọ́mẹ́tì tọba ti dé ìlọ náà lọ akúpẹ́ ẹni tó bá ní gbà sí ọlọ́run àwọn ápì ọ̀pọ̀ta àjá yorí ẹ̀ láyọ̀ gbogbo tá a bá ti nífẹ̀ rẹ ní ọlọ́tẹ́wọ́bà lọ́wọ́ àwọn alọ́rí jíjí rẹ̀ kó láàrínkọ̀ òdòrè ọlọ́run làmọ́ sàbáwọ̀ àkúwádá tọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run bí bàbá bá lọ́ ọlọ́ba àdìjọlá ọlọ́dí mú ọlọ́wà o náà ni a tún àlàyé rẹ̀ lébì níwọ̀n pé ọlọ́ọ̀rọ̀ àdìjọlá tí máa ti iṣẹ́ rẹ̀ ní iṣẹ́ tí máa pè ní léyàn bá gbára kò lè rí

bá ní fi kún ẹ̀sìn wọn gẹ́gẹ́ bí bàbá wọn ti yóò fún tààrà láti tóbi rẹ̀ ọlọ́run pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà àtà ìmọ̀lẹ̀ ìdùnnú ìpínlẹ̀ ààrẹ. Ọ̀yà ọ̀sẹ̀ àwọn. Ọ̀yà ọ̀sẹ̀ àwọn náà. يدعو يا رب أونا فالمعان الرعي يدعو وما للمؤمنين إلا مطعم يوم الفاعل náà ní bí tọ́lọ́mà ní kí ọlá bí bá wá pàwọ̀ ọ̀mà yìí bayanu awari munafi wa ta'awuhu min nuzuli alquran fa yandaw wa istizahu bi ayatillah àwọn kan wa ni ọlọ́ọ̀bá ní ọlá be baba yire fuwa bí ọ̀sà bi ọlọ́ọ̀bá ní ọlá ọmọ ta ko

àwọn ọlọ́wọ́ mẹ́gbọ́n àìkú wá ń bá wọn lọ́sẹ̀ yìí àwọn àtẹ́sí wọ́n pọ̀ débi pé lẹ́yìn ọ̀bá kí ìbára tó fi kó ìtànà wọn kò ní máa àwọn wo ni àwọn tí wọ́n yára àmẹ́rin lórí wọ́n ń pe tó wù wá lọ rí wọn ní a ọlọ́run lára ànábì sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni tàbá wò àwọn ibi tọ́rọ ọ̀pọ̀pọ̀ wọ́n dákù sí ilà àwọn mùsùlùmí olùkọ́rọ̀ kí pe pé torí pé ní ọ̀há sí ìbára ó lè dára wọn bẹ́yányá inú rẹ̀ ó máa mọ̀ pé ó dùn ọrụ òdòdó náà ọlọ́run àdìjọ Àwọn olórin ẹ̀rọ̀ bíi بسم الله الرحمن الرحيم يحلفون بالله لكم ليريدوكم والله ورسوله أحق أن يريدوه إن كانوا مؤمنين ألم يعلموا الله ورسوله فأن له نار جهنم الله فيها ذلك الخزي العظيم يحذر المنافقون أن تنزل عليهم سورة تنزلهم بأن عاقبتهم بأنهم Ọlọ́ọ̀bá àlejò ọlá, ọba ní máa máa rárá ta ọ̀rọ̀ yẹ́dà, àmẹ́ni tí ó rárá rẹ̀sì láti gbọ́ ọ̀rọ̀ yẹ́ nìkan ní máa yẹ́ Torí bí àwọn ìyẹ́wà máa yẹ́ pé

Ọlọ́run yá àrífúnà bí láì lẹ́wọ̀. Yá àrífúnà bí láì Ẹjọ́ wá sílẹ̀ wọn lọ́wọ́ àwọn àwọn ìyà láti bàrìyàn jẹ inú àwọn àti ìdàlọ́wà. Yá àrífúnà bí láì ìlàkọ́ níjọ́ lọ́wọ́ ní ara pẹ́tà ọ̀rá tọ́lọ́ fúra ara lẹ́bí ìdá àgbá lẹ́bí pé kò ní ṣe ní ara kò rí àmọ́já ilẹ̀ tọ́lọ́ fúra pàápàá jùlọ báwọn tí a máa pé wọ́n lásán bọ́lọ́ àwọn àgbà láti kí ọ̀nà ìlànà ìlànà kọ́ọ̀rù ni yòó mọ́ ورسوله أحق Ọba tí wọ́n tàbọ̀ nìkan tí a fi ń kúra fún ọ, torí bẹ́ẹ̀ ni wọ́n bọ̀ wá kúra lè rárẹ̀ ìpọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ìbẹ̀ ńlá ayé lè fẹ́ pé ìdáàbò èèyàn ká ní ìta àwọn èèyàn náà jẹ ìwò wọ́n yẹ bá ẹgbẹ́ tọ́lọ́run tí wọ́n wájú ni dáàbì tọ́lọ́run àwọn ní ìsinmi tẹ́ẹ̀fẹ́ wọ́n ti wọ́n hàn sí ọ̀dà bẹ́ẹ̀ náà àwọn abẹ́ẹ̀ ti tọ́lọ́run tàn á bẹ̀ pẹ́ pàǹtí tọ́lọ́run fẹ́ èyí tẹ́ẹ̀ ti tọ́lọ́run tàn Ọlọ́run wọn máa fi ọwọ́ àdìjọ rẹ̀ lọ́rùn wọ́n ọ̀rọ̀ tó lè mú àápò ẹ̀yìn òògùn. Adájọ́ náà wà àdìjọ náà kò jí bẹ̀rẹ̀ àápò ẹ̀yìn òògùn. Àtọ́lọ́ àtàlẹ́ ìsọ̀rọ̀ láàrin ọ̀sẹ́lá. Àwọn méjèèjì nìkan, àwọn nìkan ilé sí kí àwọn àdúgbò ara náà ọjọ́ ní nígbà abẹ́rẹ́ fi ápèsè ìgbọ́n. ẹni wá ti lè gbẹ́gbẹ́ sí èdè lórí ìfọ̀rọ̀ ó lẹ́nu ìgbẹ́ pé ó lẹ́nu ìbá mi lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ àdọ̀tọ́lá. Ilé nù ọgbọ́ mẹ́ta àwọn mọ̀lẹ́ ìdìbò. Ẹgbẹ́ máa lè lọ́dọ̀ ilé ní ṣe o, ìṣe torí ìfọ̀rọ̀ àbí ìṣe torí pé àná ìṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ àdọ̀tọ́lá. Ajẹ́pẹ́ nínú ilé yẹ oúnjẹ ìjáǹtì ẹ̀ nítorí kọ́ àìsọ̀rọ̀ ìlànà. Ọlọ́rin ìta Ìyẹn tẹ́yìn mùsùlùmí ò ní ilẹ̀ ajọ́lùkọ́ ọ̀pọ̀ olùdó. ẹni tó ti ń pọ̀ àyìnà tó ti bọ́ ọ̀rọ̀ wọ́n á ní o wọ́n ní o wọ́n bá lọ. ọmọ ẹ̀yà àwọn èèyàn pé ẹ̀sùn ni wọ́n ń tẹ̀ àwọn ẹgbẹ́ ti ọ̀rọ̀ Àwọn a lè gbà ẹni tí ò fi pọ̀lá ọ wọ́n a máa nà ọ́ máa máa dá irun hàn sí torí ní abẹ́ láàrin èèyàn lábẹ́ lóògbà wọ́n a máa lọ jẹ́ mọ̀ọ̀dọ̀ torí ní abẹ́ láàrin èèyàn lọ́ẹ̀lú jẹ́ mọ̀ọ̀dọ̀ pé ẹ̀yọ́ jẹ́ mọ̀ọ̀dọ̀ ọ̀rùn láti lè mọ̀ wọ́n ní bàbá ìwòsàn lóòdòdó ẹ̀ẹ̀dì ń tàbí lóòdòdó rẹ̀ láwọn wọ́lẹ̀ ìgbọ́n ìgbèrán bẹ́ẹ̀ bá ti gbà á kò ní pé hmm. àní pé yìí mọ́ léèrè pé òun ọ̀rẹ́ láti jẹ́ mọ́ òun láti láti wọlé kò sí lọ́rẹ́ tí wọ́n bà lé máa lé rẹ̀ kò sí ìrànlọ́rọ̀ àmẹ́ ọ̀rọ̀ òfin kúrò ní pé àwọn èèyàn tí wọ́n ti kí wọn wọn a máa wọn wọ́n lọ́wọ́ wọ́n ìrìn tí wọ́n ta ọ̀mọ ní láti kí wọn lè kí wọn láti wọlé nígbà. ó kú òní pé ẹ̀rọ wọn máa ń bí láti pẹ̀lú ní

wọ́n á máa tààyàn àmọ́ kí ni ó yọ láàrin ẹ̀rọ wá ní bọ́wọ́ rẹ̀ wádà tọ́bá láti gẹ́ẹ̀sì tí wọ́n á ti pé òyìnbó lè sàgbé ẹ̀rìn lọ wọ́n bẹ̀rẹ̀ sí fọ́ àwọn agbóyún ọkùnrin sí lódòdó lọ́rọ̀ ọlọ́run máa yà àwọn èèyàn tí wọ́n ti sàbá àgbọmọ ayé ìlọ́lọ́pù yìí sọ fún wa pé kìí fi bá àti wọn ewé ẹ̀ lónìí fẹ́ bẹ̀rẹ̀ àwọn mọ̀láàrì kí látòlúbà ayé àmẹ́bìnrin wá ti ṣe bẹ́ẹ̀. Ọlọ́run yá àmì yá àdàmù. Àlàmì àlàmù ànàrú máa ń

láàrin èèyàn yìí tí èfẹ́ pé wọ́n rẹ̀ tí wọ́n lè bọ́ máa gẹ́gẹ́ torí ní ara wọ́n mẹ́ta ní ọlọ́rọ̀ Ọmọ kọ́ ìdàfíyà wọ́n sì máa gbẹ̀rẹ̀ lọ láìláì ní ìyẹ̀wà gbá lóò pé ọgbá tó ń gbẹ́jú kejì iná fún mi pé òun sàn án tí ó fi dà ọlọ́run láyé wọ́n

ذلك الخزي العظيم Àwọn ìjà ìyọ́wù fẹ́, ìbà ìyọ́wà lábẹ́ adára ẹ̀rẹ́ bọ̀tá. Tẹ́ẹ̀sì kò ní ìbọ̀lọ̀ bọ̀tá, àtòjíṣẹ́ rẹ̀, inú orin kó àwọn èèyàn rẹ̀gẹ́gẹ́ dànù kó lọ́nà lọ. Èyẹ kí ni wọ́n rò kí ni ìròyìn wọn bí ọlọ́wọ́ ajú èwo lè fún àmì àlàó náà dájú يعذر المنافقون أن تنزل عليهم سورة تنبئهم تنبئهم بما في قلوبهم قل استعزئوا إن الله مخرج ما تحذرون يلا يلا ọlọ́run ní títí yóò dà bí títí yóò dà bí ìdójútì ńlá ìlọ́lọ́wọ́ ó ti fún àwọn ènìyàn yìí àwọn wo ni àwọn tí ń ta ọmọ àdúgbò adámọ́nù látara tí wọ́n ń ti àwọn èèyàn ti pé ayé ń lọ látọ̀ lónìí tọ́jẹ́ pé àwọn jágbó olùtajọ́ lọ́wọ́ àwọn èèyàn pé lọ ọ̀rọ̀ wọn bá nígbẹ̀rẹ̀ ni pé ọjọ́ èsì yàrá ìdálé ọ̀dá o ẹ̀yìn máa ń wà àìmọ́lé pàmọ́lù wà ń lù àdèrí bẹ́ẹ̀ máa ń pẹ́ rí ìbìrìbìrìbìrìbìrì sínú àwọn wọ́n lọ́rùn tẹ̀lé ọlọ́wọ́ àjọlá oníjà báwo ló yà dáró ìlú láàfihàn تنزل عليهم سورة تنبئهم بما في قلوبهم àwọn mọ̀láàbìkì àwọn olóòrùn méjì àwọn èèyàn wọn là ń pè náà àwọn ṣe wọ́n fi ẹ̀sìn pẹ̀lú bẹ̀rẹ̀ òdùn wọn wọn a lè sí ẹ̀sìn máa ń tèwà anyị ayé aga. ayé yanyan àmọ́bẹ̀ ẹnu ti wọn ni wọ́n lẹ́yìn láti sin lọ́wọ́ ìlọ́wọ́ ló jẹ́ pé ìgbà tí ọ̀rọ̀ tí múnà dé ìdá máa ti ka pé kàádà rèé kí máa sí òkú pé ìlànà ti ti sàrà ní ẹ̀kalẹ̀. ó ti wà bẹ́ẹ̀ rẹ́ pé pé kí ọtụtụ ń na òdìrẹ́ ọ̀rọ̀ sí lọ ibi òun bá ṣe lọ yẹ ọ̀pẹ́ tó sí dèfẹ́ tó ìṣẹ́lá orísọ ìpìlà lọ. Àwọn ọmọ ẹgbẹ́ orí ìdòrò dé làwílé ìdíwà. Àwọn àwọn lápìsí kí làwọn obìnrin pé wọ́n dà gbogbo ìdí àwọn ìṣẹ́lẹ́fẹ́ ìrùkalẹ̀ nítorí ayé ìwọ̀n ìdáná.

gbogbo rẹ̀ kó lè máa dáadé ó náà lè kó àwọn èèyàn lọ́wọ́ pé ó lè fi ẹran sílẹ̀ àríyá lọ rẹ̀ ọlọ́run ó ní àwọn nígbà wọn ń da gbogbo ẹ̀ kó lè kù wá wọ́n máa ń bẹ̀rù àrùn Tẹ́kí àwọn alábẹ́bàjẹ́ ni ẹni bá ń bẹ́bàjẹ́ náà bàjẹ́ lóòrùn. Bí bà ọ̀rẹ́ ni wípú o, ọ̀rẹ́ ni wípú o, o náà bàbá ìdá lò. Èyàn ní mùsùlùmí mélòó, wọ́n lẹ̀ sí àdúgbà àdójú rẹ̀ lé Torí ní ìyàwó

báyà ní àìsùnmẹ̀ bára rẹ̀ ìfú ọ̀pọ̀ pẹ̀lú àwọn ọ̀pọ̀ fún àrà rẹ̀ àwọn olóṣèlú ìdáwọn. Ìnàbí òhun ìlà Yọ́n nàbá àti ti mú ìrìn. Àyàwó wá ń dá sí ọlọ́pàá ọdún wà kẹta rẹ̀.

ìyẹn wá wá wà láyà ọlọ́wọ́ ni kún ní sáàzì ooo iná wá àpòkúrì jọ máa tààlárò ọlọ́run ni àábì sọ fún wa ìsáàzì wù ẹgbà ẹgbẹ́ ẹ̀sìn ọlọ́run Ẹ̀kọ́ bá wà tàbí ẹgbẹ́ tó wà lára ní ìlú. Wọ́n lè fẹ́ àbí ohun. Ọwọ́ ni ẹ̀kọ́ ti yẹ̀yẹ́. Ìnà wọ́n àpòkùnrin jù máa tààzà òun náà. Láyé lọ́jọ́ ọlọ́run àlejò ọlá. máa tààzà òun.

عند امرئ من خليقته وما ما تقوم عند امرئ من خليقته وإن قالها سقط على الناس تعلمه وإن قالها

tàọ́fà lánàá sí tó ńlá ní. Bẹ́ẹ̀ á ti wùlẹ̀ tó tó kó máa ń ṣe kẹ́kẹ́ sí ọ̀dá, kọ́ máa fi pamọ́ pé wọ́n bá bàa àbálà ìdáre, ọ̀pọ̀ wọ́pọ̀ wọ́n ń fi ti rí ti bàbá ó

ليقولن إنما كنا نقوم ولنعب قل أب الله وآياته ورسوله كنتم تستهزئون. الله عز ولئن سألتهم ليقولن إنما قلنا نخوض ونلعب ولئن سألتهم من الأموال في سبيل الله kí ló wà bẹ́ẹ̀ ti ṣe bẹ́ẹ̀ ليقولن إنما كنا نخوض ونلعب أقول يا حبا àwọn àti bẹ́ẹ̀ sí àmì àmìyàn kẹta ló jíjá àti bẹ́ẹ̀ mùnáfìkì aláìlérò èrò ogún nìbí ń bẹ lọ́nà rẹ̀

ìyẹn lọ́nà sí ọ̀dá ah. ọ̀rọ̀ ni kún àrẹ́sìláàrí láàáyí wà áyà àti wàrọ̀ tó lè láti dáadé Ọlọ́run àárín wọn lérè

Iwu ní wọ́n tó ń dá pẹ́sì mú náà ọlọ́run ẹgbọ̀rọ̀ ọha náà ahụ, ní àbíláyọ̀ àǹkùrẹ̀ àrùn àbọ́wà àti ìgbẹ́jẹ́ ìgbẹ́jẹ́ na àrùn èwo lọ́jọ́ àdá ń bẹ̀ èwo lẹ̀ láta lè gbọ́ mọ́rọ̀ máa tó ń jẹ́ mọ́bílà àtẹ́ ìgbà àti pé eléyìí ọlọ́run ti tara bèèrè láti sọ̀rọ̀ láàrin ọ̀sẹ̀lá. Kò sí nǹkan náà bá láti sọ fún wa, píkà sí tí a bá nílà àjá ìkọ́lá ti lọ́wọ́ pọ̀ sí ogun ti yọ́ àti òṣèlú ọlọ́run láàrin ìbẹ́. Ìmọ̀ sí lọ́rẹ́ pé ibi tí ọ̀rẹ́ jókòó sí fúra rẹ̀ bọ́ọ̀lì rẹ̀ ó ń lẹ máa fi ló fẹ́ Fẹ́ẹ́sì orí kan nígbà tó wà tó fi ṣe lójú ẹsẹ̀ lọ́wọ́ sí padà ó máa wà lórí òkú òkú òbẹ́. Àwọn àti wọ́n lẹ́rẹ̀ pé èwo èwo ìpamọ́lámù kiri ní o. Ta lọ́wọ́ rẹ̀ ju àwàdà, ọ̀rọ̀ ọba yín náà ni àti ti òbí bẹ̀rẹ̀ sí Màdàlùmọ̀ Àmàrà. Àbáwo rẹ̀ ìní ìtẹ̀múlẹ́sẹ̀ ìtọ́jà wà náà bẹ̀ sí náà àwàdà àbílẹ̀ ìwọ̀dẹ̀ rẹ̀mẹ̀ tí òkun lẹ́gbẹ̀rẹ̀ ní àkọ́bà àbídáwò ìpa àlọ́rọ̀ rẹ̀ sọ́pọ̀ ojú orin ní lọ́nà tí lọ́nà tẹ́lẹ̀kẹ́ta ìjọ́kọ̀ wájú ní sẹ́wọ́n sí mi tọ́lọ̀ òun lòun kọ̀ nígbò ìdí ohun bílọ̀sì ìyá lọ ní àtàkùnkù àárín òun kéèdè wọ́n ọmọ lẹ́gbẹ̀ẹ́ta ọ̀wọ́ yá ìdínà ìlànà àkọwọ́ lẹ́gbì gbọ́ lẹ́gbì ààrẹ́gbẹ̀ gbọ́rọ̀ lẹ́rù kò sí kẹta tó gbìnrẹ nínú wọ́n àti làǹfà lóde bẹ́ẹ̀ àwọn olùdó ajẹ́ pé iná ọmọ ajá sí iná kọ́ àwọn adáńtí ẹ̀ ṣé mú kùrú láti lè yòó ẹ̀wà àwọn nígbà tí a kò lè tí ó Tòun tí mo lẹ́ sí ẹ̀sìn ọlọ́run látara ní ojúmọ́ lórí ọlọ́run, àwọn ìyẹ̀dá sì fọ̀rọ̀ làwàrà náà jù rí. Ìhún ti jẹ́rẹ́ ní ojú àwọn ìyẹ̀dá ti sí Tẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ wà nígbà máa ń lọ sí pé ọdún lọ́rùn. Pé inú ọ̀rọ̀ náà ń kó ẹ̀kọ́ ìjẹ́ òjẹ́ ti ní làára ẹni tí ò rí ìsinmi tó rùn ìsinmi tàbí ẹni wọ́n máa ń kí o láti rọ́rọ̀ ní ó ti ilé ìròyìn ti nínú èyí tí ń làára àwọn máa lé òyìn lọ́rọ̀ ọ̀bí ẹ̀ ìbáwọn èèyàn tí wọ́n lọ sí fẹ́ràn ẹ̀ òsì wọ́n lọ sí nǹkan ní ìrọ̀rọ̀ ọ̀rọ̀ لا تعتبروا أرى لا تعتبروا جبر الله لا تعتبروا أهدا قد كفرتم بعد إيمانكم lẹ́yìn ìgbà tẹ́ ẹ ti gbàgbọ́ lọ́wọ́ ẹ ti kọ́ lọ́wọ́ wà. ọdẹ tàfẹ́ rí tó hàn.

àwọn àmùsùnmí òjò òní agbọ́dọ̀ sí ìlà ti ayé yìí ọlọ́run ẹni wọn mùsùlùmí tí ń kí o tí ń gbà ẹ̀rọ adé ń gbà rẹ̀ yìí àwọn ẹgbẹ́ tó ti lẹ̀ ká sì rí náà ní o. kí ni àyọ̀ ọdún agbára àti láwọn ọdún máa kí ọ̀rọ̀ náà rí bọ́ ẹ̀rọ àgbà àwọn ẹgbẹ́ tí ọ̀rọ̀ náà rí lọ báyìí yóò tó ìdáwọ̀ ìmọ̀ràn. Látara kí ni orígbọ́rẹ́ rà máa yí? Látara kí ni orígbọ́rẹ́ jẹ? Látara kí ni orígbòdí wùwú? Pàápàá jùlọ àwọn olóòrè mi, kò sí tí wò lè bọ́ ara ẹ̀dà lórí ìgbòjẹ́wà. Ìlú jẹ́ pé àwọn ẹ̀ká ìrìn bẹ̀rẹ̀ yìí.

Ọlọ́rin náà fún àǹtọ́ ìfàtí mẹ́kàn náà dìbẹ̀ tọ́ ìfàtàrù bí a nàwó. Ìjọba rẹ̀ ti bí fún àti ìjọba máa pàánù rẹ̀ wọ́n lè fi lábẹ́. Ọlọ́rin náà wọ́n tí kò bá máa kan inú wọn ní. nà á dìbò tó ọ ifá. a ní ìyàjà wọn ní. pé a ń ra ohun kánú mọ́jìrì ní iná. bí a ohun kánú mọ́jìrì ní iná. kàwé a ń ní mọ́jìrì

àtúntìlà kàdé ìrètí wọn à ah, ọ̀rọ̀ kan jẹ pẹ̀lú tó pè ìmọ̀ ọlọ́run lórílẹ̀ ó ti dé ọmọ àgbọ̀rẹ̀ ìdìbò àmọ́ ọlọ́run pé eléyìí náà pé ohun ilẹ̀ lórí dé tí mọ́ máa ń wò máa lára tó ní wo ẹran tí ẹ̀lẹ́bí ọlọ́rin tó ń yàwó bẹ̀rẹ̀ yàwó bẹ̀rẹ̀ láàrin ọmọ ẹ̀jẹ́ ó sì lẹ́sẹ̀ yá lẹ́nu ní ìwé olóòtú àjẹ́yà láyé olùbẹ̀rẹ̀ ń jẹ́ àbàkọ́jú ẹ̀ sí ìdọ́jú alẹ́ rẹ̀ wọ́n bá tọ́jú ilé ìlú ti fẹ́ sí àwọn mùsùlùmí òdòdó yìí àwọn òkè ìbára gbogbo táwọn fẹ́ ṣe láti sí àwọn àmàdájú pín kọ́lọ̀ ọ̀fẹ́ ni tàbá ìdíkú omi ìdẹ̀kọ́ lọ́wọ́ ọ̀fẹ́ kájí táwọn sáfẹ́ bẹ́ẹ̀ káwọn ìdíkú omi àwọn ọ̀fẹ́ ti ẹ̀ pé Ẹ̀ẹ́bá ọ̀rọ̀ ọmọ ẹ̀rọ fún àwọn ọdún ìyá àwọn agbóhùn èdè, lọ́dọ̀ àárẹ̀ òfẹ́ mọ́ ọ̀tẹ́ tó wọ́n tó òkú ìlú orí ìwọ̀n ọmọ ẹgbẹ́ bá ní wọ́n ní ìyàtọ̀ àwọn ọkọ̀ jẹ òní súnkì ẹgbẹ́ rẹ̀ ojú ẹ̀sẹ̀ náà ló ti ṣe lọ́bẹ̀rẹ̀ ìyàjẹ́ ọlọ́run ti bẹ́ẹ̀ lọ lórí àwọn èèyàn lórí láyé lónìí

بسم بالله لكم روى ابن المنذر عن قتادة قال ذكر ذكر لنا أن رجلا من المنافقين قال في شأن المتخلفين في غزوة تبوك الذين نزل فيهم ما والله إن هؤلاء لخيارنا وأشرافنا وإن كان ما يقول محمد حقا لهم شر من الحمير فسمع رجل من المسلمين فقال والله إنما يقول محمد لا أقل ولا أنت شر من الإيمان وسأى بها رجل إلى النبي صلى الله عليه وسلم نعم. فأخبره فأرسل رجل فأرسل رجل فدعاه فقال ما الذي حملك على الذي قلت فجعل يتلاعن بلا نفسه ويالف بالله ما قال ذلك وجعل رجل, رجل مسلم يقول اللهم صدق الصادق وكذب الكاذبة فأنزل الله هذه الآية آه. Àyà tí a kàrí tí ọlọ́pàá àti ọlọ́pàá ní kọ́ wa ní ẹ̀kọ́ káàrí máa ìgbà àbáwẹ́ ṣe kí mùsùlùmí ó dúró ìsìláàmù ẹ̀ kí mùsùlùmí lọ́rọ̀ kò lórí ìsìláàmù tó mọ́ àwọn ìgbà níbi kò sí nǹkan Fọ́nkọ́ ti fi ìsìláàmù lórí ilẹ̀ ìrùsí náà. Amẹ́ta lè fi ìsìláàmù wá lórí ilẹ̀ gàgà ìní wọ́n kà sí wọ́n bùrù. Bí àwọn ọmọ ọ̀sẹ̀ ìsìláàmù, àwọn ọ̀sẹ̀ wọn lòó pé ìjọ́ àti ẹgbẹ́ wà ní pọ́ǹpù láti ọmọ. Mẹ́ta ẹ̀yà àti ìgbìmọ̀ ìlà ìlàkùn. Àbáwọn akúrò ní ọ̀rọ̀ lọ́pàá wọn lábọ̀rọ̀ àbára ọ̀bára ó ní bákàrà lánàá àwọ́pùlá ìrìnàjí ọ̀rọ̀ pápá ìgbé arákùnrin kan nínú àwọn onáfìkì ọkọ̀ múrùnlé sí àwọn èèyàn tí wọ́n yẹ wọ́n tààrí àwọn òmìnira lẹ́sìn sọ̀lọ́lá